ó kí yín pé ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi ìrìn àjò yín lónìí yóò yọrí sí rere ẹ ní rí dààmú lónìí o ìmọ̀ ọ̀tá kò ní ṣẹlẹ̀ yín lórí èèyàn lọ́jọ́ bí mo kí yín yóò dára fún yín ògo Ọlọ́run yóò farahàn láyé yín ojú ò tì yín láéláé gbogbo ohun tẹ́ ẹ bá nínú ìrìn àjò ọdún yìí á yọrí sí rere ilẹ̀kùn ògo tuntun yóò ṣí fún yín ilẹ̀kùn ìtẹ̀síwájú á ṣí fún yín ọkàn yín ó balẹ̀ àdúrà yín yóò gbà lórúkọ jésù olúwa wa. ìwé galatia orí one ẹsẹ̀ twenty three àti twenty four òun la kà kí n tó gbàdúrà fún yín. galatia orí kínní ẹsẹ̀ ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún bíbélì wípé ṣùgbọ́n wọ́n gbọ́ pé ẹni tó ti ń fìtínà wa tẹ́lẹ̀ rí ti ń wàásù ìrere ìgbàgbọ́ tó fẹ́ parun nígbà kan rí wọ́n bá bẹ̀rẹ̀ sí yin ọlọ́run lógo nítorí mi hallelujah nígbà tí àwọn ènìyàn gbọ́ àyípadà rere tó bá ayé Paul lẹ́yìn ìgbà tí ó gba Jésù Kristi sínú ayé rẹ̀ ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n bẹ̀rẹ̀ sí í yin Ọlọ́run lógo fún ayé Paul wọ́n bẹ̀rẹ̀ sí í yin lógo torí wọ́n rí ìyanu ńlá tí Ọlọ́run lódùmarè ṣe nínú ayé rẹ̀ wọ́n rí àyípadà rere tó débáyé Paul látàrí pé ó ṣe alábàápàdé Jésù Kristi ohun kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé tí èèyàn bá ṣe alábàápàdé Jésù Kristi ní tòótọ́ àti ní òdodo if you have a genuine encounter with Jesus Christ ayé èèyàn gbọ́dọ̀ má yí padà sí rere bẹ́ẹ̀ ni ìbápàdé Jésù Kristi ló yí ayé àwa tá à ń sọ̀rọ̀ yí padà sí rere wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo nítorí tiwa àti nítorí ti ayé Paul mo ń gba Ọlọ́run gbọ́ pé nírìn àjò rẹ lóṣù yìí àwọn ìyanu tó máa mú kí àwọn ènìyàn máa yin Ọlọ́run lógo látara rẹ Jésù àṣẹ ó lè ṣe é ó ṣe nínú ayé Paul ó ṣe nínú ayé àwọn èèyàn rẹ̀ yóò ṣe nínú ayé tiẹ̀ náà tó o bá ti gba Jésù Kristi gbọ́ tó o dẹ̀ farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ àti ìtọ́ni lọ́dọ̀ rẹ̀ àdúrà mi ni wípé orí ọ̀fẹ́ tí o fi gba Kristi gbọ́ dáadáa tí o sì fi gbọ́ràn sí ìtọ́ni rẹ̀ Ọlọ́run Lódùmarè yóò yọ̀ǹda rẹ̀ fún ọ bí ẹ bá wà ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún mi mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí ìyanu tó máa mú káwọn èèyàn yìn ọlọ́run lógo nítorí rẹ̀ ọlọ́run yóò ṣe kílẹ̀ òní tó ṣú ìyanu tó máa mú kó jójó ọpẹ́ ìyanu tó máa mú kó fògo fọlọ́run ọlọ́run yóò ṣe láyé rẹ̀ ìrìn àjò oṣù keje yìí kó tó parí ìyanu ńlá tí gbogbo aráalé ẹbí àtàrà máa bá ẹ yọ̀ lórí ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. àwọn ènìyàn téèyàn máa ń salábàpàdé táyé èèyàn máa yí padà sí rere lóṣù yìí ó pàdé wọn àwọn abánirìn ránilọ́wọ́ ó pàdé wọn ìrànlọ́wọ́ jáde wá fún ọ ayé rẹ máa ní ìtẹ̀síwájú láàárọ̀ yìí ogun ojú kan the battle of stagnation lórúkọ Jésù kó parí láyé rẹ kó rí àánú gbà gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń ṣàìsàn ẹ gba ìwòsàn lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí ọfà ń bẹ ní ara yín iná Ọlọ́run kó gbé ọfà yẹn jáde àlàáfíà Jésù kó jẹ́ tiyín mo gbàdúrà fún ìpínlẹ̀ yìí kí ìpínlẹ̀ yìí kó ní àlàáfíà àwọn tí ń darí wa lórúkọ Jésù kí wọ́n ṣèfẹ́ Ọlọ́run kí nàìjíríà kó ráàánú gbà ààrẹ wa kí ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí ìwọ náà ní gbogbo ìrìn àjò ẹ lónìí àti inú ọdún yìí ilẹ̀kùn àánú ńlá yóò ṣí fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá àlàáfíà ni fún yín. ire ni mo jí rí rẹ́.